you crying? Who beat you? Did your sister beat you? Oh, the sọ̀rọ̀ was okay. ni Ayọ̀mídé ṣe tó fẹ́ náà? Ó rí bọ́mọ yẹn ṣe ń ké ni. Irú ìbéèrè apọ̀dà wo ló dé ni? Ah, ah. Ìbéèrè tí ó mọ̀gbọ́n wa tí ó make sense kankan rárá rárá òun ló bí mí náà. Ah, ok nísìnyí kí wọ́n máa rìpọ́ọ̀tì fún ẹ pé ok ọmọ ṣe nǹkan báyìí mo wá fẹ́ nà. Àbí kí nìkan tó ń sọ fún mi nísìnyí? Bí mo ṣe wáyé mi ìdàgbà tó mi lọ́pọlọ lórí tó tí màá fi mọ nǹkan tọ́mọ lè ṣe tí mo lè fi nà ọ̀ǹtí kíkí tó wá bá ẹ tí bá wá bá ẹ ní kò ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi bóyá kí n nà ọmọ àbí kí n má nà ọmọ. o oh, de calm down must be silly. you must be silly for that. báwo ni ṣe máa bá mi sọ orúkọ bẹ́ẹ̀ kí kí wá kí kí ókè kí wá máa rojọ́. what did you take me. àgbà tí ò mọ gbọ́ tí ò lọ́pọlọ àbí. it's okay it's okay.